máàkù orí keje. àwọn farisí àti àwọn amòfin kan tí wọ́n wá láti jerusalem péjọ sí ọ̀dọ̀ jésù wọ́n rí nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí wọ́n ń fi ọwọ́ àìmọ́ jẹun èyí ni pé wọn kò wẹ ọwọ́ wọn gẹ́gẹ́ bí ìlànà òfin nítorí pé àwọn farisí àti gbogbo àwọn júù yòókù kò jẹ́ jẹun láì wẹ ọwọ́ ní ọ̀nà tí òfin là sílẹ̀ wọ́n ń tẹ̀lé àṣà ìbílẹ̀ wọn bí wọ́n bá ti ọjà dé wọn kò jẹ jẹun láì jẹ́ pé wọ́n kọ́kọ́ wẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn ni ó ti di àṣà wọn gẹ́gẹ́ bí fífọ àwo ìmumi ìkòkò ìpọnmi àti àwọn àwokò tó nílẹ̀ àwọn Farisí àti àwọn amòfin wá bí i pé. kí ló dé tí àwọn ọmọ ẹ̀yìn rẹ kò fi tẹ̀lé àṣà ìbílẹ̀ tí wọ́n ń fi ọwọ́ àìmọ́ jẹun. Jésù wí fún wọn pé. òtítọ́ ni Àìsáyà sọ ní àtijọ́ nípa ẹ̀yin àgàbàgebè tí ó sì kọ ọ́ báyìí pé ọlọ́run wí pé ẹnu ni àwọn ènìyàn wọ̀nyí fi ń yẹ́ mi sí ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí mi asán ni sísìn tí wọ́n ń sìn mí ìlànà ènìyàn ni wọ́n fi ń kọ́ ni bí òfin ọlọ́run ẹ fi àṣẹ ọlọ́run sílẹ̀ ẹ wá dì mọ́ àṣà ènìyàn. jésù tún wí fún wọn pé. òtítọ́ ni pé ẹ pa àṣẹ ọlọ́run tì kí ẹ lè mú àṣẹ ìbílẹ̀ yín ṣẹ nítorí mósè wí pé bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ àti pé kí a pa ẹni tí ó bá sọ̀rọ̀ àbùkù sí bàbá tàbí ìyá rẹ̀ ṣùgbọ́n ẹ̀yin wípé bí ènìyàn bá wí fún bàbá tàbí ìyá rẹ̀ pé ohunkóhun tí ń bá fún yín kó bá nìní èyí ni pé ẹ̀bùn fún Ọlọ́run ni ẹ ti gbà pé ẹni bẹ́ẹ̀ kò ní ohunkóhun í fún bàbá tàbí ìyá rẹ̀ mọ́ ẹ fi àṣà ìbílẹ̀ ẹ̀yin yí ọ̀rọ̀ Ọlọ́run po ọ̀pọ̀lọpọ̀ irú nǹkan bẹ́ẹ̀ ni ẹ̀ tún ń ṣe. ó tún pe àwọn ènìyàn ó ń wí fún wọn pé gbogbo yẹn fi etí sílẹ̀ kí ọ̀rọ̀ mi yé yín kò sí ohun kan láti òde wá tí ó wọ inú ènìyàn lọ tí ó lè sọ ọ́ di aláìmọ́ ṣùgbọ́n àwọn ohun tí ó ń jáde láti inú ènìyàn ni ó ń sọ ọ́ di aláìmọ́ ẹni tí ó bá ní etí láti gbọ́ràn kí ó gbọ́. nígbà tí ó kúrò lọ́dọ̀ àwọn ènìyàn tí ó wọ inú ilé lọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń bí ní ìtumọ̀ òwe yìí ó dá wọn lóhùn pé. ẹ̀yin náà kò ní òye kò yé yín pé kì í ṣe nǹkan tí ó bá wọ inú ènìyàn lọ ni ó ń sọ ènìyàn di aláìmọ́ nítorí kì í wọ inú ọkàn lọ bí kò ṣe inú ikùn a sì tún jáde. báyìí ni ó pe gbogbo oúnjẹ ní mímọ́ ó tún fi kún un pé. àwọn nǹkan tí ń jáde láti inú ènìyàn ni ó ń sọ ọ́ di aláìmọ́ nítorí láti inú ọkàn ènìyàn ni ète burúkú tí ń jáde ìṣekúṣe olè jíjà ìpànìyàn àgbèrè ojú kòkòrò ìwà ìkà ẹ̀tàn ìwà wọ̀bìà owú jíjẹ ọ̀rọ̀ ìsáátá ìwà ìgbéraga ìwà òmùgọ̀ láti inú ni gbogbo àwọn nǹkan ibi wọ̀nyí ti ń wá àwọn ni ó ń sọ ènìyàn di aláìmọ́. láti ibẹ̀ jésù gbéra ó lọ sí agbègbè ìlú tírè ó sì wọ̀ sí ilé kan kò fẹ́ kí ẹnikẹ́ni mọ̀ ṣùgbọ́n kò lè fi ara pamọ́ obìnrin kan tí ọ̀dọ́mọbìnrin rẹ̀ ní ẹ̀mí èṣù gbọ́ nípa rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó wá kúnlẹ̀ níwájú rẹ̀ ọmọ ìbílẹ̀ gíríkì ni obìnrin yìí a bí ní fúníkè ní síríà ó ń bẹ̀ kí ó lé ẹ̀mí èṣù náà jáde kúrò nínú ọ̀dọ́mọbìnrin òun jésù wí fún un pé. jẹ́ kí àwọn ọmọ rí oúnjẹ jẹ yóná nítorí kò dára kí a mú oúnjẹ ọmọ kí a sọ ọ́ fún ajá. ṣùgbọ́n obìnrin náà dáhùn pé. bẹ́ẹ̀ ni alàgbà ṣùgbọ́n àwọn ajá a máa jẹ ẹ̀rúnrún oúnjẹ àwọn ọmọ tí ó bá bọ́ sílẹ̀ láti orí tábìlì. jésù dá a lóhùn pé nítorí gbólóhùn rẹ yìí máa lọ sí ilé rẹ ẹ̀mí èṣù náà ti jáde kúrò nínú ọmọ rẹ. ó bá padà lọ sí ilé rẹ̀ ó rí ọmọdé náà tí ó dùbúlẹ̀ lórí ibùsùn tí ẹ̀mí burúkú náà ti jáde kúrò lára rẹ̀. ó tún jáde kúrò ní agbègbè ìlú tírè ó la ìlú sídónì kọjá lọ sí òkun Gálílì ní ọ̀nà àárín ìlú mẹ́wàá wọ́n wá gbé adití kan tí ń kó lòlù wá sí ọ̀dọ̀ rẹ̀ wọ́n bẹ̀ ẹ́ kí ó fi ọwọ́ lé e ó bá mú un bọ́ sí apá kan kúrò láàrin ọ̀pọ̀ àwọn ènìyàn ó ti ìka rẹ̀ bọ ọkùnrin náà létí ó tutọ́ ó sì fi kan ahọ́n rẹ̀ ó gbé ojú sí òkè ọ̀run ó kẹ́dùn ó bá ní. éfàtà ìtumọ̀ èyí tí ṣe ìwọ ṣí etí ọkùnrin náà bá ṣí ó kan ahọ́n rẹ̀ tú ó bá ń sọ̀rọ̀ gaara jésù kìlọ̀ fún wọn pé kí wọ́n má wí fún ẹnikẹ́ni ṣùgbọ́n bí ó ti ń kìlọ̀ fún wọn tó bẹ́ẹ̀ ni wọ́n ń ròyìn rẹ̀ tó ẹnu ya gbogbo wọn kọjá ààlà wọ́n ń wí pé. ó ṣe gbogbo dáradára ó mú kí adití gbọ́ràn ó mú kí odi sọ̀rọ̀